agbára olúwa ti dé bíi tìgbàanì pàdé àdúrà ńlá ẹlẹ́ẹ̀kan lọ́dún journey of prophet two thousand and twenty-one àkórí ìtọ́dún yìí ni ọlọ́run nìkan only god tá a bá ti wọnú àdúrà ṣọ́ làgò mọ́kànlá alẹ́ àgbàrírí àdúrà títí dàgò márùn-ún àárọ̀ lójoojúmọ́ bẹ̀rẹ̀ látọjọ́ sunday tenth of january títí dàárọ̀ saturday sixteenth of january two thousand and twenty-one etí yín mélòó oníbejì nípàdé yìí o tó bá tún di monday eighteenth of january títí di friday twenty-second of january two thousand 2021. and twenty-one ní ìpàdé ìpàgọ́ fún gbogbo ẹni àmì òróró àtàwọn òṣìṣẹ́ nú ọgbà àjàrà ministers and workers conference 2021. thousand and twenty-one láago mẹ́wàá àárọ̀ sáago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọlọ́run nìkan làkórí ìpàgọ́ yìí prophet dr sk abiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ prophet evangelist moses ọlágúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí ogun aṣẹ́ wa gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ọlọ́run nìkan àtìpàdé kìíní àtìpàdé kejì ló máa wáyé ní orí òkè anúṣekù tí èsì agbára ọlọ́run ní gbani apòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government area ọ̀ṣun state di àjọ bá jésù pàdé kò gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ní twenty twenty one ọlọ́run nìkan God bless you. orúkọ mi ni prophet oo fagbemi òtítọ́lérè world outreach tí ó fìdí kalẹ̀ sí ìlú ìlọrin ìbáṣepọ̀ ẹ̀bí àti bàbá mi wòlíì emma ọlágúnjú ó jẹ́ ètò ọlọ́run nígbà tí ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ àti ìpè dàbí ẹni pé kò fẹ́ yé ni mọ́ àti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ fún àkókò díẹ̀ ṣùgbọ́n èèyàn máa dé koríta kan tí máa bira rẹ̀ lérè pé ha bó ni mi ò bá ṣe yìí ṣùgbọ́n dípò ká bojú wẹ̀yìn a tẹ̀síwájú nínú àdúrà láti ké pe ọlọ́run nínú ìran ni a ti ní ìbápàdé tí ọlọ́run sì tọ́ka wọn pé kí n bá wọn rìn nígbà tí a sì ti pàdé ọlọ́run nínú ẹ̀kọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run nínú ìmọ̀ràn àgbà ọlọ́run mú kó gbogbo dára kó sì bọ̀ sípò nípa orí ọ̀fẹ́ ọlọ́run látìgbà náà mi ò dẹ̀ kábàámọ̀ ìbápàdé wa ìrìn àjò wòlíì àti orí òkè lílọ ó jẹ́ ẹni tí wọ́n ti bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ ká tó di pé a ti ẹ̀ pàdé ṣùgbọ́n nípa orí ọ̀fẹ́ ọlọ́run nígbà tá a pàdé ọlọ́run tún mú kí ìrìn àjò wòlíì yìí tí àwa mọ̀ ó ń tún ayé àwọn ìránṣẹ́ ọlọ́run mìíràn bíi tiwa ṣe kìí ṣe ìrìn àjò tó mọ ní CAC nìkan tàbí lágbára ọlọ́run nígbà nìkan níbi tí èèyàn ti ń gba tí àwọn wòlíì àgbà tí wọ́n ti ń gba àwọn tó ń bọ̀ lẹ́yìn níyànjú ọ̀pọ̀ nígbà tí wọ́n bá dé ìkórìtà kò yé mi mọ́ ǹjọ́ ọlọ́run pè mí bí ìtawà náà wà lánàá téèyàn sì ní ìrírí tí ó mú kí ìrìn àjò náà tó máa tẹ̀síwájú tá a padà sọ́dọ̀ babaláwo tá a padà sọ́dọ̀ oníṣègùn torí ńgbà tí nǹkan bá rújú onírúurú èrò ni ó wá sínú ọkàn ènìyàn ṣùgbọ́n bẹ́ẹ̀lì sọ pé èèyàn méjì ò lè rìn pọ̀ láìsí pé wọ́n ṣe kí ni o láìsí pé wọ́n rẹ́ so bíbélì wípé irin ló máa ń pọ́n irin bí ọ̀rẹ́ ṣe máa ń pọ́n ojú ọ̀rẹ́ rẹ̀ iron sharpeneth iron as friend sharpen the countenance of his friend so bí a bá tó ń gbọ́ ìmọ̀ràn àwọn àgbà tá a tó ń gbọ́ ìdánilẹ́kọ̀ọ́ ìrírí àwọn tí wọ́n ti la ìkórìíta irú bẹ́ẹ̀ kọjá ó máa ń jẹ́ kí ayé ènìyàn tẹ̀síwájú kò ní jẹ́ kéèyàn bọ́ síbi tí kò yẹ kéèyàn bọ́ sí bí ìrìn àjò conference ṣe rí ni kìí ṣe tìjọ kan ó jẹ́ conference àgbáyé àwọn bàbá bàbá náà wà ńbẹ̀ so ó mú kí ènìyàn mọ tí ènìyàn ò mọ̀ nípa orí ọ̀fẹ́ ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àyípadà tó pọ̀ torí pé ó jẹ́ ìrìn àjò tó fún wa ní ìrètí tó gbà wá ní ìyànjú pé ènìyàn gbọ́dọ̀ tó tẹ̀síwájú ìgbà míì èèyàn máa dẹ́kun kẹta bẹ́yẹn ò yẹn mí màá yẹra mi èyí tèmi náà ṣe yá o ah, tó gẹ́ ṣùgbọ́n nínú ìbájọrìn àti ìbáṣepọ̀ àti ìrìngórí òkè yìí ó já mọ̀ pé ìlú sì ń bẹ lẹ́yìn ìlú bẹ́yẹn bá ṣe àṣeyọrí ìtòní kò tó fún tàná so nípasẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run mú wa tẹ̀síwájú sí i ó mú wa gbòòrò sí i ó ń fún wa ní ìrètí sí i ohun àkọ́kọ́ nìyẹn ní ti ìjọ ọlọ́run etí olórí bá mọ̀ ni ó fún ọmọ ẹ̀yìn so adúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé bí a ti mọ̀ sí ni àwọn ìjọ náà ń lóye ìbáṣepọ̀ pẹ̀lú ọlọ́run tó dẹmọ̀ràn sí i ó ń fún wa ní ìrètí pé ọlọ́run nìkan ló lè ṣe ohun gbogbo nínú ohun gbogbo tọ́rẹ́ ni tá a súnmọ́ tá à ń bá rìn lẹ́yìn àdúrà ìtọ́ni ẹ̀mí mímọ́ àti ọ̀rọ̀ ọlọ́run iṣẹ́ ìránṣẹ́ náà dẹ̀ ń tẹ̀síwájú so a jẹ́ pé láì jẹ́ pé yẹn fi nǹkan kan kún láì jẹ́ pé yẹn láwọn bàbá kan ní ìgbẹ́jọ́ èèyàn gbọ́ ayé yẹn máa ṣe kí ni o ó máa tẹ̀síwájú ohun mìíràn ni pé ó jẹ́ kó di mọ̀ fún wa pé ènìyàn gbọ́dọ̀ ní bàbá tó jẹ́ àwòkọ́ṣe nínú iṣẹ́ ìránṣẹ́ bí bàbá Ọlágúnjú wo bàbá Abíára bẹ́ẹ̀ làwa náà ń wo bàbá wòlíì Ọlágúnjú ó fi hàn pé odò tó bá gbàgbé orísun rẹ̀ àmọ́ gbẹ láì gbàgbé orísun ènìyàn ní ẹni láti lọ bá láti gbàmọ̀ràn àti láti gbàdúrà fún gẹ́gẹ́ bí Èlíṣà náà ṣe ké nípa ti Èlíjà pé bàbá mi bàbá mi so orí ọ̀fẹ́ tí a rí gbà nìyí nípa orí ọ̀fẹ́ ọlọ́run. ọ̀ràn àkọ́kọ́ tí mo ní fún ìránṣẹ́ ọlọ́run káàkiri gbogbo àgbáyé ni pé iṣẹ́ ìránṣẹ́ kò ṣeé dá nìkan ṣe one tree can never make a forest àdá nìkan gbèrò ní sì máa bá ya rẹ̀ sùn so e, àwọn tó ẹ̀ṣẹ̀ ń bọ̀ yẹn kí wọ́n wá bàbá kí wọ́n má tàpá sí ibi tí wọ́n ti kúrò bí bàbá Lágúnjú ṣe tàpá sí bàbá Abíára kí wọ́n wá bàbá tó dúró nínú ọlọ́run bíi ti bàbá ọlágúnjú láti bá rìn kí wọ́n mọ̀ dánìkan dúró àdánìkan rí ejò ní mọ̀ ṣekú pa wọ́n so bírú ìránṣẹ́ ọlọ́run tó bá ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ tàbó dá wà ní iṣẹ́ ìránṣẹ́ kó wà lóòótọ́ onírúurú ìránṣẹ́ ọlọ́run ló ti pọ̀ láyé lónìí ṣùgbọ́n bẹ́ẹ̀ pé yóò mọ òtítọ́ òtítọ́ sọ yín dòmìnira tẹ́ bá ti mọ ìránṣẹ́ ọlọ́run tó jẹ́ òótọ́ kí wọ́n jọ rìnrìn àjò irú ìrìn àjò orí òkè tá lọ yìí kí wọ́n mọ ìjọ gbẹ́yìn conference ó máa ń brushing brain ènìyàn láti mọ̀ sí kò sẹ́ni tó no man's kò sẹ́ni tó mọ̀ ọ́n tán so nípa gbígbọ́ nì díẹ̀ nì díẹ̀ lọ́hùn yóò mú kí ayé ènìyàn kó tẹ̀síwájú so ìmọ̀ràn mi ni pé kí wọ́n má dá dúró lóṣù kan kí wọ́n darapọ̀ máwọn ìránṣẹ́ ọlọ́run tí wọ́n ń bá ọlọ́run rìn lótìtọ́ àti lódodo níbi táyé sì délé dúró lónìí ìránṣẹ́ ọlọ́run ò lè dá ṣe torí pé bẹ́ẹ̀ pé à ń bẹ nínú ayé àìṣe kí ni o àìṣe ti ayé ìyà tí ń bẹ nínú ayé lónìí èṣù ti dìde pẹ̀lú ìbínú ńlá báyìí ó dojúkọ ìjọ ọlọ́run ó dojúkọ àwọn ìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n bí ènìyàn bá ti dá dúró tó lè sọ tí ń ṣe jáde tó lè fi ọ̀rọ̀ rẹ̀ lọ àwọn ènìyàn ọlọ́run tí wọ́n dúró ní ọlọ́run yóò tètè rọ́nà àbáyọ tó náà mò ń gbà wọ́n níyànjú kí wọ́n darapọ̀ mọ́ kọ́nfẹ́rẹ́nsì bẹ̀rẹ̀ ọdọọdún yìí ọjọ́ kẹwàá lẹ gbogbo wa máa dé orí òkè fún àdúrà àwọn wòlíì ọjọ́ kẹwàá nínú oṣù ìpele méjì ni ìyẹn máa wá sí apá kan ní láti ọjọ́ kejìdínlógún which is eighteen a ministers conference ìdánilẹ́kọ̀ọ́ ni láti on eighteen títí di twenty two àkòrí fún tọdún yìí òun náà sì la pè ní ọlọ́run nìkan tó náà ọlọ́run nìkan ló tó ṣègbẹ́kẹ̀lé kò ní ṣàgbára ewé tàbí tegbò ọlọ́run nìkan ló lè ṣohun gbogbo nu gbogbo kì í sáré mọ́lẹ̀ kì í ṣohunkóhun so from ten to twenty two january ní ìrìn àjò méjèèjì olúwa yóò ràn wá lọ́wọ́ a bá ti bẹ̀rẹ̀ láti aago mẹ́sàn-án àárọ̀ ní ti àdúrà ojúmọ́ a parí bí aago mẹ́rin sí márùn-ún ní ti ìṣòru a bẹ̀rẹ̀ ìṣòru láago mẹ́wọ́kànlá alẹ́ a parí ẹ̀ láago mẹ́ta àwọn èèyàn lọ sinmi omi wà lórí òkè ààbò wà kò sí ewu fẹ́nikẹ́ni tọ́lẹ̀tì wà kó ẹrù rẹ kó báàgì rẹ máa bọ̀ ní gbogbo ọjọ́ yẹn kò tí ì pọ̀jù kéèyàn ó fi odidi ọjọ́ mẹ́rìnlá bẹ̀rẹ̀ àdúrà ọdún tuntun àwa la ní ọjọ́ tó kù yóò sì dára fún wa lórúkọ Jésù. ẹ̀mí mímọ́ o wá wọ̀lú ayé mi agbára olúwa ti dé bíi tìgbàanì pàdé àdúrà ńlá ẹlẹ́ẹ̀kan lọ́dún journey of prophet two thousand and twenty-one àkórí ìtọ́dún yìí ni ọlọ́run nìkan only God tá a bá ti wọnú àdúrà ṣọ́ làgò mọ́kànlá alẹ́ àgbàrírí àdúrà títí dàgò márùn-ún àárọ̀ lójoojúmọ́ bẹ̀rẹ̀ látọjọ́ Sunday tenth of January títí dàárọ̀ Saturday 16th of January two thousand and twenty-one etí yín mélòó oníbejì nípàdé yìí o tó bá tún di Monday eighteenth of January títí di Friday twenty-second of January two thousand and twenty-one ní ìpàdé ìpàgọ́ fún gbogbo ẹni àmì òróró àtàwọn òṣìṣẹ́ nú ọgbà àjàrà Ministers and Workers Conference two thousand thousand and twenty one láago mẹ́wàá àárọ̀ ṣaago mẹ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọlọ́run nìkan làkórí ìpàgọ́ yìí prophet dr sk abiara àti bàbá olùgbàlejò àgbà fúnra rẹ̀ prophet evangelist moses ọlágúnjú bàbá ọ̀nà àbáyọ ti wà níkàlẹ̀ fúnṣẹ́ ìránṣẹ́ yìí ogun aṣẹ́ wa gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ọlọ́run nìkan àtìpàdé kìíní àtìpàdé kejì ló máa wáyé ní orí òkè anúṣekù tí èsì agbára ọlọ́run ní gbani apòmù ẹlẹ́kàn area ìṣọ̀kan local government area ọ̀ṣun state díàjọ bá jésù pàdé kò gbàgbára ọ̀tun fúnṣẹ́ ìránṣẹ́ ìránṣẹ́ ọdún tuntun ní twenty twenty one ọlọ́run nìkan God bless you.